يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah súnmọ́ sọ́látù wasalamu ala rasulillah a kí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ alálùbáríkà ní muflihun high school tó wà ní àdúgbò muslim fẹ̀lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́ máa bá ní sàlékún àgbéga fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kóṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àti àwọn mùsùlùmí tó kẹ́ ẹ máa gbọ́ ohun wa di àsìkò yìí ọlọ́run bá ní san wọ́n lẹ́san olóore jẹ́ ká jọ jèrè láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama bí rọmọdán náà ṣe ń parí lọ ọlọ́run táwẹ̀ bá parí mọ́mọ̀ jẹ́ kí wa náà mọ́mọ̀ jẹ́ ọ parí pẹ̀lú àwẹ̀ jẹ́ ká tún lè máa ṣe tiẹ̀ lẹ́yìn àwẹ̀ ká lè máa kírun ká lè máa ṣe náfìlà àti bẹ́ẹ̀ lọ ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru níbi tí àwọn kan tán máa ń mú wá wa ká bẹ̀rẹ̀ látòrí kíkà alukur'an èyí tí Mubarak ti yọ ọ́ kà wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ kó káwọn ọmọ náà ó soríire kó káwọn òbí wọn ó jèrè wọn ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa abdullahi ibn umar bismillah. qala rasulullahi sallallahu alayhi wa sallam man ra'a minkum munkaro falyughayyirhu biyadihi fa'in lam yastati' fabilisanihi fa'in lam yastati' translation Allah's messenger, peace be upon him, said, Whoever among you sees an evil, he must change it with his hand. If he is unable to do so, then with his tongue. And if he is unable to do so, then with his heart. And that is the, that, and that is the weakest form of faith transmitted by Muslims. Lessons from the Hadith. 1. It enjoins Muslims to command what is good and forbid what is evil. 2. It teaches that prohibition of evils comes in stages. 3. It urges preaching against evil deeds. Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àlùbáríkà bí a ṣe ń gbìyànjú àti wá òru Lailatul Qadr ẹ jẹ́ ká máa rìpíìtì àdúrà tánàbí kan wa yẹn tí a máa ń san gbogbo ìgbà ká máa ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ká jẹ́ kó pọ̀ nínú àwọn táàtù máa wí ní òru bí a ṣe ń parí àwẹ̀ lọ yìí kọ́lọ́n kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ẹ̀yin Ọlọ́run agbọ́nrin tá a tún fẹ́ bọ́ sí yìí ó dùn wá púpọ̀ pé ààwẹ̀ ti ń lọ sọ́wọ́ parí àwọn ìbéèrè pọ̀ táwọn èèyàn ń bi wá òun la ṣe wá rò wípé a sọ̀rọ̀ lórí ẹ̀ torí pé ìpìlẹ̀ ẹ̀sìn wa ni òun náà ni tó ní í ṣe pẹ̀lú àṣíríkù mímọ́ mú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run mímọ́ mórogún pẹ̀lú ọlọ́run mímọ́ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kí làwọn nǹkan tó kó sínú torí tá a bá ti lè dákọ ṣíríkù nílẹ̀ Yorùbá àti wá ń bì ní táwọn èèyàn rọ̀sù ṣíríkù nìkan òun ni kéèyàn ò gbé egun ní táwọn rọ̀sù ṣíríkù nìkan òun ni ká gbẹ́bọ sóríta ṣùgbọ́n ní ti ń jẹ́ ṣíríkù nínú ìsìláàmù ó jù bá ń lọ ìyẹn láàṣẹ sọ̀rọ̀ nípa mafuhumu shirk mafuhumu ashirk kí ni nǹkan tó yẹ ká gbọ́ yé nípa association of partners with Allah mímú nǹkan míì pẹ̀lú ọlọ́run àáfàá ní ká lọ́mọ gbogbo ayé ọlọ́run lọ́ba tó dá wa òun lọ́ba tí ó sì pa wá òun náà lọ́ba táàtù tí ó jí wa dìde ń jọ gbèǹde àkìyámọ̀ táwa lọ ṣe ìṣirò iṣẹ́ wa ìtọ́lọ̀ ń bẹ̀ torí ẹ̀ dá wa òun ni ká wá sin òun nìkan ṣoṣo ká mọ̀ tó mú nǹkan míì mọ́ nínú ìjọsìn lọ́lọ́run ṣe ń sọnù sọ́rọ́tù Zariyat Quran chapter fifty one verse fifty six ọlọ́run ni wàá máa ń kọ̀ lákùtùlì jìnnà wà ìnsa ìlà àlìyà àbùdùn èmi ọlọ́run mi ò dé èèyàn àtàlìjànù àyàfi kẹ́ ẹ wá sin èmi nìkan ṣoṣo àwọn míì nú àwọn àfọ oní tafsir wọ́n ní lìyà àbùdùn ni wọ́n ní túmọ̀ ẹ̀ náà ni pé lìyùwáhìdùn ni kẹ́ ẹ lè gbàpọ̀ kan ṣoṣo ni mí ìyẹn ló fa súrà tí akẹ́kọ̀ọ́ wa yẹn kà pé kúlù húwà lọ́wọ́ ahad tá a bá ti gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ìyẹn ó sọ fún wa pé ọlọ́run nìkan lọ́ba tá a máa ń sìn òun lọ́ba tá a máa wárí fún òun lọ́ba tá a máa yẹpẹrẹ ara wa fún òun lọ́ba tá a máa forí kanlẹ̀ fún òun lọ́ba tá a máa ṣe gbogbo òjọsìn wa fún àáfàá ní kakọ lọ gbọyàn òye ntọ́lọ̀ nítorí ẹ̀dá wa ní ká sin òun nìkan ṣoṣo tá a bá ti wá lọ mú nǹkan míì pẹ̀lú ọlọ́run a lọ ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn ń tọ́ yẹ ká ṣe fọ́lọ́hún àwọn ń tọ́ yẹ ká gbé fọ́lọ́hún àwa ń gbé fún nínú ẹ̀dá tọ́jẹ́ pọ́lọ́hún ọba àlékè ọlá dá àáfàá lélẹ́yìí òun lẹ́bọ jáàlù ṣẹ̀ríkì lillahi ta'ala sí rùbùbì yàtì wà òlò ìyàtì àwọn nǹkan wá akẹgbẹ́ ká wá olùkúnlọ́wọ́ ká wá orogún pẹ̀lú ọlọ́run nínú àwọn aṣẹ́ tọ́jẹ́ pọ́lọ́hún ní máa ṣe bíi ká dá nǹkan bíi ká ṣèjẹ́ fún yàn bíi ká yé èèyàn bíi kápáàyàn ọlọ́run ní máa ṣe gbogbo eléyìí wáwúlú iyá tì í àwọn tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ká tó máa dọ́gbọ́n sí nǹkan kan ní kọ̀rọ̀ ká máa wárí fún nǹkan kan lẹ́yìn ọlọ́run ká máa forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àtàwọn tó kó sínú tá a padà máa sọ nígbà tá a bá débi àníwá ushirk àáfàá ní gbogbo tó bá ti rí báyìí òun ni tá a gbàlérò pẹ̀lú ṣíríkù mímọ́ mórogún pẹ̀lú ọlọ́run mímọ́ ṣẹbọ sọ́lọ́run àáfàá lẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ lọ́ọ́ mọ́ o ìtò bí ọlọ́run nínú jù tínú máa bí ọlọ́run òun ni kéèyàn ò tó mórogún pẹ̀lú ẹ̀ ìyẹn ló fà nínú hadithi wọ́n bi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam hadithi yìí ìmáàmù bukhari àti muslim òun ló gba hadithi yìí wá àwọn míì náà tún gba hadithi wá ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ díẹ̀díẹ̀ síra wọn nínú àwọn hadithi ó ń bẹ níbẹ̀ tí wọ́n bi ànábì sallallahu alayhi wa sallam pé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ìwọ ànábì kí ni akbarul kabair ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù tínú máa bí ọlọ́run sí jù ànábì ni ẹ jẹ́ ń sọ fún yín o àlè ìṣòrọ́kù billah ìtínú máa bí ọlọ́run jù òun ni kéèyàn ò ṣorogún pẹ̀lú ẹ̀ kéèyàn ò mórogún pẹ̀lú ọlọ́run kéèyàn ò tó máa ṣe nǹkan mí lẹ́yìn ọlọ́run kéèyàn ó máa wárí fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ànábì ni tó bí ọlọ́run nínú jù nù o wà òkú kùlìwà àlìdẹ́yìn ànábì ni kẹ́ẹ̀ tó máa ṣe òbí yín méjèèjì torí pé ọlọ́run ló dá gbogbo wa bínú ọ̀sẹ̀ máa bí òbí náà kọ́mọ kọ́sọ fún bàbá ẹ̀ pé bàbá mi o ìwọ nìkan kọ́ ni bàbá mi mo tó ní bàbá márùn mi àbí mo tó ní bàbá mẹ́ta mi á rí pé nú òbí àwa náà tọ́lọ́run wá kọjá pé nú òbí gbogbo ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹ jẹ́ ká ohun tí ó ṣẹlẹ̀ á máa mu díẹ̀ díẹ̀ àáfàá lẹ́bọ tá à ń sọ yìí òun ni ẹ̀ṣẹ̀ tó fà tó jẹ́ pé gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè ṣe ẹbọ ó ń kírun lóòótọ́ kódà ọdọọdún ni máa lọ ájì kò lè má lọ úmúra a máa sponsor àwọn èèyàn lọ ájì lọ úmúra mọ́sálásí tóun nìkan kọ́ sí gbogbo ayé ó ti lé ní ten million àáfà gbogbo èèyàn ni máa ra kùránì ìfún gbogbo sẹ́tò ṣeun tọ́ ọba ti mẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run wàláhì ó bàjẹ́ èèyàn ọ̀dọ́dọ́ ọlọ́run kò ní wá lùjẹ́ náà èèyàn ọ̀dọ́dọ́ ọlọ́run ọlọ́run jù ú mọ́ já sí pé yìí ó dùn wá púpọ̀ fún ni ṣùgbọ́n àmàlẹ́jì ẹ́písòdù méjì fún àǹfààní ẹ lọ́mọ àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù láyé al-anbiya wal-mursalun àwọn ànábì ọlọ́run lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ẹjẹ́ agbọ́n tọ́lọ́run sọ fáwọn ànábì rẹ̀ àwọn ànábì ọlọ́run tí wọn ò lè ṣẹbọ tí wọn lè mú nǹkan mímọ́ ọlọ́run ọlọ́run wọ̀nù generally tá a bá lọ wo inú Quran chapter six verse eighty-eight ọlọ́run bá ń bá àwọn ọ̀rọ̀ kan bọ̀ ọ́n dákọ̀ àwọn ànábì ọlọ́run tọ́lọ́run fi dákọ̀ ànábì ọlọ́run eighteen nígbà ọlọ́run wá dákọ̀ eighteen nínú àwọn ànábì ọlọ́run ọlọ́run wá ní ẹ̀yin ànábì mi wà láwọn aṣọ́rọ̀ kú làhábìtọ̀ ánihùn mọ̀kánù yàmọ̀lù táwọn ànábì mi tí wọ́n bèèrè lọ mú nǹkan mi ìpẹ̀lẹ́ mi ọlọ́run bí mo ṣe nífẹ̀ẹ́ wọn tó màá bà gbogbo fẹ́ wọn jẹ́ ni gbogbo tí wọ́n ṣe màá bàjẹ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ mọ́ wọn àwọn èèyàn fẹ́ jó wọn ná màá bàjẹ́ tí wọ́n wọ̀ná lọ́dọ̀ èmi ọlọ́run ni àwọn ànábí ọlọ́run o lọ́lọ́run bá ń lo gbólóhùn tó nípa fún pé wà láwọn àṣọrọ̀kù ọlọ́run pé wá ní plural jamu'u tí gbogbo àwọn ànábí ìbéèlè lọ mú nǹkan mí èmi ọlọ́run màá bá fẹ́ wọn jẹ́ ni ẹni tó wá jẹ́ ìkànnì gbogbo ànábì lànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bọ́ọ̀lù ọ̀sẹ̀ nífẹ̀ẹ́ ànábì tó ọlọ́run wá ní wà ànábì ìwọ náà tó gbọ́ tí ẹ o kọ́ ọmọ rò pọ̀rọ̀ ní súrọ́tù zumar quran chapter thirty nine verse sixty five ọlọ́run wá ní wa anabi sallallahu alaihi wasallam wàlà kọ́dí uhiya ilayka wàyílá ladina min qablika èmi ọlọ́run ti ránṣẹ́ sáwọn ànábì tán ṣáájú rẹ̀ àti gbogbo àwọn ìjọ wọn mo tún wá ń ránṣẹ́ sí wọn náà báyìí kí ni iṣẹ́ mi ni pé la in ashrokita tí wà ànábì bẹ́ẹ̀ lè ṣẹbọ tọ́ ọ bẹ́ẹ̀ lè tún mú nǹkan mí ọlọ́run o tún ní gbẹ́rẹ́ kan tó gbọ́kànlé o tún ní àsorọ̀ kan tó ń sọ̀rọ̀ o tún ní ọfọ̀ kan tó ń paníkọ̀rọ̀ o tún ní òkè kan tó ń wárí fún o tún ní ẹgbẹ́ ìmùlẹ̀ kan tó o tún ń ṣe o tún níṣẹ́ kan tó ń wò ń kọ̀rọ̀ tí wọ́n ànábì bèèlè lọ ṣẹbọ làyàhábà tó ń nà amálùkà àwọn tó bá jọmọ ilé kéwú yóò ti yé wọn ẹ wò làyàhábà tó ń nà ọlọ́run ló láàmú tàwùkì ó tún lọ núùnù tàwùkì àṣekìlà àṣe indeed undoubtedly certainly ní n tí ò rújú màá báṣẹ̀ wà ànábì jẹ́ ni kìí ṣe pẹ́sẹ̀ rẹ̀ ọba jẹ́ nìkan o wà látẹ̀kù nánà mínàlọ́ kọ̀ọ̀sìrì ìwọ ànábì tọ́lọ́n bá wí jàmọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́n nífẹ̀ẹ́ sí jù ní sánmà àtìlẹ̀ ìwọ ànábì ó tọ̀ wá jẹ́nu àwọn tí ó ṣòfò ọlọ́run ọpẹ́ sọ látàkù nánà ọlọ́run tún emphasize ẹ̀ pé ní n tí ò ọ wà nú àwọn tí ó ṣòfò lọ́dọ̀ mi ni sànàbí wa ṣẹbọ kò ṣẹbọ ọlọ́run fi ń wọ́ọ̀nù èmi àti yín àṣetáwa náà bá ṣẹbọ gbogbo òrun tá a kí kò wúlò lọ́dọ̀ ọlọ́run àwẹ̀ tá a gbà kò wúlò lọ́dọ̀ ọlọ́run gbogbo rẹ̀ ó bàjẹ́ òdo ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run ló fi já sí pé tọ́píìkì tá à ń sọ yìí òun lọ pàtàkì jù nínú táwa mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé ẹ̀gbọ́n tọ́lọ́run tó sọ nínú alukurani ni ọlọ́run ní inna woman you should be la. béèrè mórogún pẹ̀lẹ́mi ọlọ́run ẹ̀ ń béèrè ṣẹbọ sẹ́mi ọlọ́run fàkọ́dé àrọ́mọ̀ lọ́wọ́ àlẹ́ ìlìjà náà àlìjánà di haramu haroma mo ṣe àlìjánà léèwọ̀ fún ibo ni ọmọ wa lọ wà máa wá ùnà ẹ wo bọ́lọ̀ ń ṣe lu àwọn gbólóhùn tó nípọn kí èlò níbi nǹkan míì ibi tí ọ̀sẹ̀ rí sí nínú iná wà máa lè zọ́ọ̀lì mínà mínà ń ṣe é ráwọn tó ni wọ́n kò ní wọn lọ́dọ̀ ọlọ́run wọ́n wà useless wọ́n ẹ̀wọ̀n tọ́lọ̀wọ̀n bá àlékè ọlá tí ó tún sọ ni ọlọ́ọ̀ni iná lọ́à láyàgífìrù àyùṣọ́kà bìí sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ èèyàn ó ṣe sìnà ọta tẹ́tẹ́ tó bá túbá ọlọ́run foríjìn téèyàn bá túbá ń bi ẹbọ náà ọlọ́run foríjìn o ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ yòókù téèyàn bá kú lórí ẹ̀ tí ò túbá tó bá ó lè foríjìn yẹn ṣùgbẹ́bọ ẹ̀ ń bẹ́ẹ̀ lè tí ò túbá lórí ẹbọ ìtumọ̀ ẹ̀ ni pé yọ̀ọ̀rọ̀ àánú ọjà ànámọ̀ lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run ní iná lọ́ à láyà gífìrù à ń yí ṣọ́rọ́ kàbí èmi ọlọ́run ní forí jẹun tó ṣẹbọ sí mi tó sì kú lórí ẹbọ wàyà gífìrù máa dún náà dáálíká límọ̀ ìyàṣà ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ míì bá yàtọ̀ ṣẹbọ tó bá wè ọlọ́run mo lè forí jin irú ẹni bẹ́ẹ̀ ìtẹ́lẹ̀ yìí ń sọ ni pé gbogbo ẹ̀ṣẹ̀ ni ọ̀dà ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ yòókù tó bá wọ ọlọ́run ó lè forí jiyàn torá ní àwọn kan tá à ń pè ní mọ̀kàfìrọ́tù dùnú mọ̀kàfìrọ́tù dùnú bù ní àwọn iṣẹ́ olóore míì tọ́lọ́run fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo tọ́lọ́run fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ láyé kò lè pa ẹbọ rẹ̀ jẹ̀mọ́ tọ́píìkì lọ lágbára jù ká má mú nǹkan kan mọ́ ọlọ́run rárá tọrẹ́ ń tọ́bẹ̀ lè mú nǹkan mọ́ ọlọ́run ọlọ́run láwùjọ náà dé ìwọ̀ fún un kò sì ní ríjọ mú òun ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ torí ìwọ̀nba àsìkò tá a ní ẹjẹ́ á máa wo àwọn nǹkan díẹ̀ díẹ̀ nínú táwọn àáfàá ní ẹbọ tó kó sí inú a sọ díẹ̀ lónìí àáfàá lálàkọ̀kọ́ nínú nǹkan tí ẹbọ tó kó sínú òun ni azabuhu ligayri la ká máa pa nǹkan fún tó yàtọ̀ sọ́lọ́n a pa nǹkan fún ròbejì a pa nǹkan fún ọ̀sà a pa nǹkan fún odò a pa nǹkan fún àpáta ṣíríkù lélẹ̀ nínú àdìsí àfa wálé ọmọ àbí tọ́lì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn ó ní àdáfà ní Rasulullahi sallallahu alaihi wasallam bíi arúgbá ìkẹlẹ́mọ̀ ànábì bá mi sọ gbólóhùn mẹ́rin kan tó nípọn ó ní làánà lọ́ọ̀ù mọ̀ndábà àlìgẹ́rì làjọ́mọ́ ẹ̀mẹ́wò àwọn ọ̀rọ̀ ìbó ṣe ń le ó lọ́lọ́run ọlọ́run ṣépè fún ọlọ́run bínú sí ọlọ́run ṣẹ́bilé manzabaha lè rẹ́rì la ẹni tó bá ń pa nǹkan fún tó yàtọ̀ sọ́lọ́run ẹni tó ń pa nǹkan fún òòṣà ẹni tó ń pa nǹkan fún ròbejì ẹni tó ń pa nǹkan fún àwọn nǹkan míì táwọn èèyàn máa pa nǹkan fún lẹ́yìn ọlọ́run ọlọ́run láàánà rẹ̀ bákan náà láàánà lọ́wùmọ̀ láàánà wàlídẹ́yì ọmọ tó bá láàánà àwọn òbí ọlọ́run náà láàánà rẹ̀ ó di méjì láàánà lọ́wù man awa muhdithan ẹni tó bá ran oní àdàdá lẹ́nu ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run bínú sí wà láàánà lọ́wù man gọ́yárọ́ manarol arm ẹni tó bá yí àlà alẹ́ po ọlọ́run bínú sí ìmáàmù muslim ló gbà wá àádùn bíi lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ pàdé wa nínú pàtó lórí mọ̀fùwúmù ṣírí gbígbàgbọ́ yẹn ti ń jẹ́ ẹbọ ọlọ́run ní jẹ́ kífẹ́ ẹwọ́ bàjẹ́ o yóò jẹ́ aṣoríire ayé àtọ̀run o ilé ẹ̀kọ́ mọ̀fúnú náà sùn aṣọ onígbọ̀wé ètò ẹ lè fẹ́ pè wá kẹ́ ẹ mọ̀ síwádìí nípa ilé ẹ̀kọ́ àbí nípa lámọ̀rí ẹ̀sìn zero eight zero five two six one five three zirjiti òru ọ̀la rashid hashim abu anas assalamu alaikum wa rahmatulahi wa barakatu.